يرتبط ما قد سبق من خطبتي في موضوع الاستقامة فقد سبق بيان الاستقامة لغة وشرعا وتطرقت إلى ذكر بعض أقوال العلماء في الاستقامة واليوم بإذن الله واصل فيما يتعلق بهذا الموضوع عباد الله إن للاستقامة ثمرات ومن ضمن الثمرات الذي الثمرات التي ذكر للاستقامة أنها تسبب الأمن في الدنيا والآخرة وأنها تجعل المسألة عامل متقنا في عمله يجعله أن يحاول مناقضة لعمله بما جاء من الكتاب والسنة والاستقامة تسبب لصاحبها أداء الأمانات لأنه دائما يحافظ أمانات ربه هذا من ثمرات الاستقامة وكذلك يستطيع أن يؤدي حقوق والواجبات تجاه المخلوقين ولا يريد أن يظلم أحدا لأنه يعلم بأن الظلم ظلمات يوم القيامة وكذلك على الاستقامة يجعل الإنسان يعني محسنا في أخلاقه ويبتعد ويبتعد تماما عن سوء الأخلاق وكذلك تسبب الاستقامة رغض العيش لأن من كان على استقامة يكون عيشه يعني هنيها ورغضا كما هو واضح في آيات عديدة في القرآن وكذلك الاستقامة تسبب التوفيق للعيش يوفق الله المستقيم في يعني مسير آياته وكذلك في يوم القيامة وكذلك الاستقامة تسبب العلم النافع لصاحبه وذلك في قوله يعني أن الله سبحانه وتعالى يعني يجعل المستقيم تقيا قال تبارك وتعالى واتقوا الله والنبي صلى الله عليه وسلم يقول قال الله تعالى واتقوا الله ويعلمكم الله وهناك أشياء التي تضمنه الاستقامة ومن ضمن ما تضمنه أو ما تضمنته الاستقامة إفراد المعبود بالإرادة معنى المتقين يفرد الله يفرد معبوده بالإرادة من الأفعال والأقوال والنيات وذلك ما يسمى بالإخلاص معنى المستقيم يتضمن الاستقامة تضمن الإخلاص كما سبق في التعريفات الذي سبق الإشارة إليها في الأسبوع الأسبوعين الماضيين وكل من مضمونات الاستقامة وقول أعمال وحصولها وفق الأمر الشرعي بمعنى تجد المستقيما يكون أعماله وتصرفاته موافقة لما جاء في الكتاب والسنة ويكون مبتعدا عن الابتداع والبدعة في الدين نسأل الله أن يجعلنا مستقيما آه، هذا قلت اللهم أطريك أتي يقولون فهم عليه محمد وهو أرى إلي النبي أو صحابة من تيهم طيلا النبي يجب إلي القيامة أبلوا قوتي كتي أطريك كوفي كاري ní èyí kútùbà tí máa ṣe lélẹ̀ pẹ̀lú ògùn náà yóò ní ìṣòpọ̀ mọ́ èyí tí olùṣàwájú òun náà lórí ọ̀rọ̀ al-istiqama ìdúdédé lórí ọ̀rọ̀ ìsìn ọlọ́run ọba tí a bá ń ṣàlàyé nípa ìdúdédé ìdúdédé ní àwọn orin wọn afámẹ́pẹ́ ní tamara èso tí ìsìnkọ́nà máa ń bí fún yàn wípé tó bá ti ní tó bá ti ní ìsìnkọ́nà yẹn àwọn orílẹ̀-èdè yẹn ò rí ń bẹ̀. tó àkọ́kọ́ nínú orílẹ̀-èdè yẹn ò rí ni pé be to akoko ninu orile ede yen o ri ni pe al fi dúnìyà dunya wal ẹni ẹ̀rìkọ́ wọn bá ní iná inna alladhina qalu rabbuna thumma istaqamu tatanazzalu alayhim al-mala'ikatu alla takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun. olùwọ́ bá ní gbogbo ẹni tí ó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo ثم استقاموا إن الذين آمنوا ثم استقاموا إن الذين قالوا ربنا الله gbogbo ẹni tó bá ń gbà pé ọlọ́run ọba ní ọba tó ń sìn fún mọ̀sàkọ́ọ̀mù lẹ́yìn náà tẹ́ni ẹ̀ tó wá dúró dédé tó ní ìsìnkọ́ọ̀mà olúwa ní tẹ̀tẹ̀lẹ́sẹ̀lú àlejò mọ̀lẹ́mọ̀lẹ́ àìkà so àwọn ènìyàn nígbà tí wọ́n bá kú àwọn màláíkà wọn sọ̀kalẹ̀ kí wọ́n ike Allah takhafu ẹ má bànújẹ́ o pẹ̀lú ntẹ́lọ̀ lè bá lọ́rùn ẹ má ti kẹ́rù báyìí wala tahzanu ẹ má bẹ̀rù pẹ̀lú nǹkan tẹ́ fi kalẹ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn yín wa abshiru bil jannati allati kuntum tuhadun olùwọ́ba ní ẹ máa dunú pẹ̀lú àlìjẹ́nà tó ṣe pé àtìgbà yín pàdé òun ìgbà àlìjẹ́nà lẹ́ lọ ẹni tó bá ti ní ti kọ́ ọmọ tó sì kú lérí rẹ̀ ẹni yẹn yóò rí àlìjẹ́nà ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ náà ni ọkàn rẹ̀ yóò balẹ̀ ńlẹ̀ ayé bákan náà títí kọ́ ọmọ àwọn ohun tí mo wá ń fà fún èèyàn ìdúró dédé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ohun tí mo ń fà fún èèyàn òun náà ni pé ní máa ń jẹ́ kéèyàn ó ní àdá olùhàmánà gbogbo tó bá ń jẹ́ àfọkàntán ìṣùpamọ́ ìnígbàgbọ́ sí ní ìfọkàntẹ́ni tó ẹni yẹn kò ní jáwé èèyàn kulẹ̀ níbẹ̀ ẹni bá jàmbá lọ́wọ́ rẹ̀ tó bí ẹ bá ti sọ̀rọ̀ sí nílẹ̀ ti bá tó bá ti sọ̀rọ̀ fún yín nílẹ̀ ti bá tó ẹ níjọ sọ kankan. kẹtọ́lọ́ lè yí padà kò ní yí padà lọ́dọ̀ tiẹ̀ ń tẹ́ jọ sọ òun náà ni àdéhùn tó bá ṣe òun náà lẹ́ẹ̀ máa bá a ń tí máa ń fa òun ní sọ̀kọ́ ọmọdébí ọ̀rọ̀ yìí omi pé tí ẹ bá fẹ́ jẹ́ ẹni tí ó ní àmánà kẹnìyàn sáà máa gbìyànjú pé èmi náà fẹ́ ní ọmọ tó wù mí kí n tí ara orí tí wàá bí sí ọ̀la ni pé èèyàn máa jẹ́ ẹni tí yóò máa ní àmánà nípa nẹ́fẹ̀ adáwòl àmánà àbí àwọn sọ̀hábà ni wọ́n ní adáwòl àmánà sí mílẹ̀ jì ìmọ̀ pé àdéhùn lára ẹ̀sìn ní ara ẹ̀sìn ni anábì náà sọ pé ǹjẹ́ máa fi dáyà lọ pé yóò dúró dédé yá ẹni yìí káì ìwà mọ̀nàbìkí ń bẹ lára rẹ̀ òun ni kí wọ́n máa ní àdéhùn ló sàdéhùn fún yín النبي وإذا وعد وإذا عاهد وإذا وعد أخلف وأشهد يوفي يجبرني so àpẹẹrẹ àìjú dídí nínú ń fà bẹ́ẹ̀ tó bákan náà ẹni tí ọba jẹ́ ẹni tó dédé owó rí tọ́lọ́wọ́ ṣẹfẹ́ nìyẹn ni pé àjá olùṣòkò yóò lè mọ fún kálukú ní ẹ̀tọ́ rẹ̀ gbogbo fún kálukú ẹni tó dàgbà yọ mẹ́tọ́ tẹ́ kóhun fún un ẹni tó kéré ẹni tó jẹgbẹ rẹ ẹni tó jù lọ yóò mọ ẹ̀tọ́ tó yẹ kó o fún ìyàwó rẹ yóò mẹtọ rẹ ọmọ rẹ yóò mẹtọ rẹ tó ìtìkọmọ yìí máa ń látara kí ni kárí pé èèyàn mójútó àwọn ẹ̀tọ́ tó yẹ kó máa ṣe tòkòtò rẹ lókè irúgbà rẹ pọ̀ ń bójú ń lọ ṣìjáàbò wọn sọ fún àmọ́ wọ́n ń wo àwọn nǹkan tó ń jẹ́ àwọn ẹ̀tọ́ tó yẹ kọ́ ọ máa ṣe èèyàn mú wá ìyẹn lè rí pé ah, àpẹẹrẹ àìdúdé náà lè lẹ́yìn ṣùgbọ́n tó bá tó dédé yóò máa mú àwọn ẹ̀tọ́ kálukú ẹ̀rí kọ́lá nàbí sọ pé ìnàlẹ̀ bẹ́ẹ̀lẹ̀ kà àlẹ́yìíká haqqan wà ìnàlẹ̀ àlẹ́yìíká àlẹ́yìíká haqqan fàtí kúlù bí haqqin haqqan tọ́lọ́ bá ní àlẹ́sọ̀lọ́sọ́lá ní pé ìwọ́ gẹ́gẹ́ fúnra rẹ̀ ọlẹ́tọ̀ tó gbọdọ̀ fúnra rẹ̀ ìyàwó rẹ̀ lẹ́tọ̀ tó gbọdọ̀ fún ọmọ rẹ̀ lẹ́tọ̀ tó gbọdọ̀ fún gbogbo nkálukú tó bá lẹ́tọ̀ wọn fún wọn ní ẹ̀tọ́ wọn tòun tí mo mú ara ìsè kọ́mà arabi tí ó kọ́bà náà ni pé èèyàn máa fún àwọn nkálukú ní ẹ̀tọ́ rẹ̀ tùbákanná ṣùgbọ́n kọ́lù ẹni tí èso tí ìsè kọ́mà máa ń gbèsè yàn la òun náà ni pé ẹnìyàn yóò jẹun tí wàá rẹ̀ ọ̀dà ẹni tó bá ní kí ọ̀nà kò lè jẹ́ aláburú wà fún wa ní ìwà fún torí pé kí ni tó ní tó fẹ́ dúró lélẹ́rí tí ó mú ìyàn tẹ̀sìn ọlọ́run ìwà náà wà mẹ́ ìwà náà wà mẹ́ so gbogbo ẹ sábà ní pé lágbáyà dúró déédéé pé ah wàlá àwọn ilé ìyá ah, ah ó dúró déédéé tó àwọn ènìyàn ọmọ ní ọmọ ìdílé lọ́nà ìfúdá wọn lọ́nà ìfúdá mọ́ní àjẹlẹ̀ dá àbàjẹ́ ẹ mọ́ní àti tó bá dá tó gbádùn pẹ̀lú ní kọ́lá ìyàwó rẹ̀ ń ṣépè nínú ni òun sì ní ń ta lórí Facebook yìí òun ni òun ni lórí gbogbo àwọn àfà òun ni àmọ́ ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ èèpì náà máa ń tẹ́lẹ̀ bí àwọn bá ń ṣépèlè àwọn náà bá ń ṣépèlè mo jẹ́ pé pé ìyá wọn ìyá ń bú bàbá wọn àwọn ọmọ tí ń sọ pé wọn ò rí báwọn ààbò ò rí báwọn tòun mi pé ẹ mọ̀ fúra òkè ìjà ló àmọ́ ìyá ń bu wọn àmọ́ náà sọ pé wà láàyè lórí fún bàbá àti dájú ẹ̀rọ àwọn àbọ̀ ọ̀dà àwọn àgbà kò ní yóò tún sọ so ó ní pé èèyàn dúró déédéé náà nìyẹn àkídà kákídà yẹn dá dandan ni bákan náà kí ìbádà yẹn kó dá dandan ni bẹ́ẹ̀ náà ni kí ìwà yẹn dá dandan ni bó ṣe nígbà kejì àyẹ̀ kọ̀dá láti lẹ̀ ìbò tó ṣe náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èèyàn gbìyànjú èèyàn tún ìbádà nìyẹn náà ṣe ìbádà bídà náà ló kálukú ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kálukú fẹ́ a ẹ èlé ní sáwọn ọdún nǹkan báyìí ma a èlé ti wà sífà ma èlé ti kíní kan mo kálukú ń pàṣẹ kódà ẹlòmíì ó ń mójútó ọ̀rọ̀ ìbádà rẹ̀ débi pé àwọn nǹkan míì tó bá tún jẹ́ pé ẹwúrú ṣínú mùsùlùmí lápẹjù ẹ̀ lóbi tó wọ́n pé ọmọ ní àdéhùn yìí yìí fún kò fẹ́ mọ́ ẹ ti àsìkáàtò lójú àsìkáàtò lé dáhùn so àkọ́kọ́ bàbá málaka wal akhlaq kí ló ń ṣẹlẹ̀ sí ọ pẹ̀lú ìwà rẹ̀ ṣe pé méjèèjì yẹn ó yí ìfọ́ ó yí ìfọ́ láti change àkídà ó yí ìfọ́ láti change ọ̀rọ̀ ìbádà rẹ̀ àmọ́ ìwà yìí kí ló dé yẹjú kó yí padà ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún lóríṣiríṣi kèéta gbẹ ìwà ìlójútì lóríṣiríṣi yẹjú kí yẹn pàtì ilé yìí yóò mọ̀ tó máa ìdúró torí gbogbo ayé ọmọ pariwo bí lágbájá ó ní ìsìnkọ́mà gbogbo ayé ní pariwo rẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí kò bá ní ìsìnkọ́mà àtàbàǹgàlì àtàbàǹgàlì gbogbo ọmọ ní lágbájá ò dúró dédé kò dúró dédé tó akẹ́bà ń parọ́ mọ́ ni tó ipá àwọn ènìyàn gan ọmọ tí ń jẹ́ pé ní ti ń jẹ́ ìdúró dédé gan kò yé wọn wọ́n ní kò dúró rẹ̀ kò dá ilé wọn dá bá ẹ̀ṣẹ̀ òsì náà ń sìn nítorí sọ́nà ni pé kò dúró rẹ̀ ni tó a pé ó bá dúró dédé lọ́dọ̀ ọlọ́run ọba ṣe pé ẹ̀sìn yẹn gẹ́gẹ́ ni ìtọ́ ọlọ́run ọba ń wí ní jẹ́ súnà nìyẹn ẹni yẹn yẹn tó dúró dédé lọ́dọ̀ ọlọ́run tó dúró dédé ni sọ ìdúró dédé kọmọdé kéèyàn da ní ìwà gbogbo tí ń jẹ́ ìwà yẹn egbìyànjú pé abúlé mi náà ṣe àtúnṣe ìwà yìí Ànábì sallallahu alaihi wasallam أني كسينك كنجم من القيامة ما من شيء أثقل في الميزان يوم القيامة إلا الحفظ على أصل الأخلاق أو الخلق الحسن ألا بني كسينك توما تومو سنسرين يقبام جب من القيامة تقول كما وقع ممتوريا وليس ممتوري سيد أنا بني إن أحلائنا أحدكم لا ينال بحسن أخلاقه منزلة الصائم القائم anábì ní nípa tí ogun ìdàlùkì yá mẹ́lú ní ó sì bára rẹ̀ ní ipò ẹni tí ma fi gbogbo òru ẹ̀nà fílà tí ma fi gbogbo ọ̀sán gbàwẹ̀ tó pé ìwà ni ó sì dìtámì rẹ̀ ìwà rẹ̀ ni yóò fi ní gbogbo àwọn nǹkan yẹn tó sí àṣàtúnṣe ara wa títí kọ́mọ̀ ara tó máa ń jèrè ìrètí ẹ̀ máa ń jẹ́ ń bẹ̀ ni pé èèyàn dá ní ìwà tó bákan náà ọ̀lẹ́ ìsìnkọ́mọ̀ ó máa ń jogún ìmọ̀ fún yàn ìmọ̀ yẹn ni pé ìdúró lórí ọ̀rọ̀ ẹ̀sìn yóò jẹ́ kó rọrùn fún yàn láti lè ní ìmọ̀ láti lè wá ìmọ̀ ẹni tí o bá dúró dédé kò lè wá ìmọ̀ ẹ̀sìn kò tiẹ̀ ní yé kò ní wọ dètò kò ní wọ kọlọ rẹ̀ tubaka náà ìmọ̀ ẹ̀sìn ẹ̀lẹ̀ ẹ̀lẹ̀ ìdúró dédé ìsábẹ̀bọ̀ rọ́gàdàlà àìsí máa ń jẹ́ kí tẹ̀mí ayé yẹn rọrùn tó ní tẹ̀mí ayé rọrùn kò túmọ̀ sí pé ìyẹn wá ní owó rẹ̀ kẹtẹ́ẹ́ wájú ó ṣe lè bá mú tòun tó bá ní yóò dọ̀ lọ́rùn kò ní banújẹ́ lórí rẹ̀ ẹnu wọn tó níyẹn yóò tó tó ìsìnkọ́mọ̀ ni máa ń fa fún yàn ẹlòmíì gan anú àwọn èèyàn ó sì máa ṣe àánú rẹ̀ ọmọ ṣàwọn èèyàn àánú rẹ̀ ọmọ ṣàwọn èèyàn òun ti nínú ọkàn rẹ̀ wàláhì ó ti yó bàjẹ́ ó yó bàjẹ́ torí pé kí ni ìsìnkọ́mọ̀ ti ṣùṣọ sí ara rẹ̀. kọ́lọ́ kọ́lọ́ ṣáà ṣíṣe àwọn náà ní a rí àwọn obìnrin tí ń bẹ níbi ìṣẹ̀ kọ́ọ̀nà. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه إن لكل شيء أسبابا التي يجعل الإنسان أن يحصل على ما يريد ومن ضمن ما يساعد الإنسان أن يتحقق الاستقامة شخصيته أول شيء تقوى الله ومراقبته وكذلك دعاء الله عز وجل بالهداية والاستقامة عن الجن وكذلك الاستعانة بالله والتوكل عليه ومما يساعد الإنسان أن يتحقق الاستقامة في شخصيته طلب العلم الشرعي ولزوم الرفقة الصالحة adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọ́rọ ìfẹ́ àti ìgbé ọlọ́run fún alẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ abẹ́lúwa kó fi ìkẹ́ sí atọ́rọ yìí kó fi kàrí wọn. al-istiqama tí à sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn kankan ní ìyá máa ń ṣe tí ó ṣokùnfà tí yóò fi rí àwọn afá wòye wọ́n yí pé tó máa ń jẹ́ kéèyàn orí istiqama àwọn kan ní pé kéèyàn jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run ọba nítorí bá ti júlù bẹ̀rù ọlọ́run ẹnìyàn padà rí ìdú déédéé lórí ẹ̀sìn ọlọ́run ṣé bẹ̀rù ọlọ́run bẹ lọ́kàn rẹ o fẹ́ ṣe nǹkan tí kò fẹ́ nǹkan tó fẹ́ ló fẹ́ máa ń ṣe ẹnìyẹn yóò padà di ẹni tí yóò ní istiqama òun náà ni ó fi lágbára kéèyàn orí ẹni tí ó ti kéwú bá mú kéwú bá mú ẹ wá ń rí ṣégeṣège àìdúró déédéé inú àlámọ̀rí rẹ̀ tó ẹni ọ̀rọ̀ rẹ̀ léwu gan ó léwu ó léwu tó ìbẹ̀rù ọlọ́run ọba ẹni tó sì bẹ̀rù ọlọ́run náà òun náà ni ẹni tí olúwọ bá pọ́lé jù ní ẹni tó bá bẹ̀rù ọlọ́run òun lẹ́ni àpọ́lé lọ́dọ̀ ọlọ́run ọba so ẹni tí ó alápọ̀lé ẹni tí ó mọ ọlọ́run náà ni máa ń bẹ̀rù rẹ̀ jù man kana lillahi a'rafu kana lillahi atqa ẹni tó bá mọ ọlọ́run ọba jù tó mọ àwọn tìfáàtì rẹ̀ ó mọ àwọn ẹ̀nì àfọ̀hánìlú rẹ̀ ó mọ àwọn ẹ̀sìmáwò rẹ̀ tó ẹni yẹn yóò jẹ ẹni tí ó bẹ̀rù ọlọ́run ọba gan àmọ́ kó wá jẹ́ pé ẹni tó ta ogun nǹkan òun á jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run àdánwò ńláńlá ni eléyìí tó bá kan náà lára àwọn ọ̀nà tí ẹ̀tún mọ́ fi ń rí al-istiqama òun náà ni kí èèyàn jẹ́ tí yóò mọ kọjú sí ala al-Qur'an qira'atan wa tadabbura kí wọ́n mọ ka Qur'an dáadáa tí ẹ bá wá ń ka kí wọ́n sì mọ ronú nípa rẹ̀ so bẹ̀rẹ̀ àwọn afáàmì ti lẹ́bàá pé àlẹ́ ìlú sáré rẹ̀ pé òun náà ní ń jẹ́ ìmẹ̀ ẹ̀sìn ẹn tó bá ń fẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò dúró déédéé kẹ́niyẹn kọlọ́kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá kẹ́rọ lẹ́yìn ẹ̀kọ́ kẹ̀rọ àti síyẹ́rì ẹ̀ǹbíyà kí wọ́n ka ìtàn ànábì ọlọ́run kí wọ́n ka ẹn tó ya rí yóò rí pé èèyàn ah, máa ń dúró déédéé ni èèyàn ń dúró déédéé ni ẹ ìṣẹ̀lẹ̀ ayé ànábì sọ̀mọ́ àlùsọ́lá ẹ wo ṣe dìde bá ṣe bẹ̀rẹ̀ wá sí àárín àwọn tó fi dìde tí ò rí ẹnìkan kan tó jọ ní àsìkò tó fẹ́ bẹ̀rẹ̀ dáhùn rẹ̀ ànábì sì dúró ó sì di kàn ó sì ń pèpè tó dúró ya ni náà wọ́n bá fi sọ fún ànábì pé odò ìlú wọ̀tẹ́kì pèpè pèyàn kò sì dúró dédé lórí rẹ̀ náà ni àgbákò tó láńlá jù ní ẹni tó bá jẹ́ pé apèpè ní olùṣèwà àtìlẹ̀ sábò kankan náà ní ìṣe kọ́nà wa bọ́ lára rẹ̀ so àgbákò láńlá ni àgbákò láńlá àgbákò tí ó ṣe fún àwọn èèyàn kì í ṣe kékeré yóò ti lọ pọ̀ jù ló ti lọ pọ̀ jù wàláhì tí ẹ bá ń wo àdánwò tí ẹni tí kò bá dúró dédé nínú ẹ̀sìn tó bá ń dálẹ̀ látara ìdúródédé rẹ̀ ah ìyẹn mọ̀ pé tó bá ní ìyẹn lè bẹ̀ẹ̀ tí ọlọ́run jẹ́ kí ẹ̀sìn lè bàjẹ́ ọ̀dọ́ tó ti lè kọ́kọ́ bàjẹ́ jù rẹ̀ tó bá jẹ́ bá fà ní tí wọ́n fi ọwọ́ gbá ẹ̀sìn yẹn lójú pàtàkì jùlọ kó ti lóun ti dúró ńgbà kan kó ti lóun dúró ńgbà kan gbàtọ́ wáyà làwọn kan ti ń fa bá ń fa àwọn kan ti ń fa bá ń fa gbàdégbé bá ń rìn gbàlagbàla àwọn èèyàn kan sọnù tẹ̀lé ní gbáà wallahi àwọn èèyàn sọnù tẹ̀lé ní illa ma rahimahullah àfẹ́ntọ́lọ́mọ bá sànù tó náà ní kí wọ́n ka ìtàwọn ànábì nítorí wọ́n ka ìtàwọn ànábì yóò rí àǹfààní láti fi lè dúró déédéé pé ẹ̀rọ ah, ń dúró ni kí wọ́n fi ta ànábì tán ànábì wà ní mẹ́ka níwájọba wọ́n ti ẹ̀ òun ni pọ̀ òun ni ẹlòmíì oyè ọjọ́ mẹ́rin àwọn ọdún mẹ́rin àbọ̀dún márùn-ún náà nínú wa bá o lè fọwọ́ gbá òfin ọlọ́run lójú kó tẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀tẹ́ rẹ̀ lérí oyè ọdún márùn-ún subhanallah oyè ọdún márùn-ún báyà tó ń jẹ́ pé oyè tí ó jẹ lọ tí ó fi kú lónìí ayé ìwé máa ń jẹ́ kú ni àwọn fẹ́ gbádùn rẹ̀ kú ni lọ́wọ́ yà sànù wa so kéèyàn ká sí ìtàwọn ẹ̀nẹ́bí ọlọ́wọ́ ọba kẹ wá lò tùlẹ̀ lómi náà ń ká tàn ń ká tírọ̀ <laughs> ń ká tírọ̀ tó wúlò kò wúlò wọ́n pọ̀ mi tàwọn ìjọ tó bọ́ sí tírọ̀ kí ló kí n tàwọn ìjọ àwọn ìjọ wúlò mọ́ tírọ̀ sí tírọ̀ náà tó wá wúlò tí o tún ọdẹ lọ́wọ́ tí o mọ̀ bẹ ọlọ́wọ́ bá tí ọlọ́wọ́ tí o ṣàmúlò dúró wọn níbi sọlọ sọlọ òun náà máa ń bẹ ọlọ́wọ́ tí ọlọ́wọ́ mo ṣàmúlò dúró ọlọ́wọ́ ẹ̀mí ẹ̀mí ilẹ̀ àìwòye kẹmí nǹkan lè yàkṣà ọkàn tí ò ní bẹ̀rù rẹ tí ò ní lè dú tẹ̀sẹ̀ rẹ ọlọ́wọ́ níta dúró اللهم يا مقلب القلوب sabbit qalbi ala dinik tọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ mú ẹ̀mí ìrìnlẹ̀ tẹ́mí mi ìrìnlẹ̀ lórí ẹ̀sìn ọlọ́run fún ìyẹn tó gbọdọ̀ tún ní máa ẹlòmíì ti gba ìtàn jẹ́ ẹlòmíì ti gbàtàn jẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ táwọn ọmọ tí ó wú wọ́n mọ̀ sọ fún ọmọ kéékèèké àwọn ọmọ tí wọ́n lẹ́sìrìẹ́nsì ok wàláì á ah, ẹdúró gan ọ̀sán wàláì á á lọ sàn lóye gan ọ ẹgbìyànjú tún náà bàjẹ́ ẹ̀yin ni world best ni. ìsìn kò sí ń tọ̀ ọba yìí rẹ jẹ́ nù tọ́ba ti dákẹ́ tó bẹ́ẹ̀ lẹ́jọ́ gbé ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ ọba yìí rẹ jẹ́ nù. sọ àwọn àìsàn jẹ́ ń ọmọ kó fìtínà báyà ń jẹ́ kéèyàn lè dúró déédéé sírí ẹ̀sìn ọlọ́wọ́n ọba náà ni àti ẹ̀rọ àsùnwà sọ bákan náà ara tí mo jẹ́ kéèyàn ó tàdúrà nìyí òun bákan náà àfikọ́ bí nàfẹ̀rẹ̀ lọ ọkàn rí ọba lẹ̀ kí wàhálà ọlọ́wọ́ ràn mí lọ́wọ́ pé ọlọ́run òun ló lè ràn mí lọ́wọ́ ẹni tọ́kàn rẹ bá balẹ̀ báyẹn ní gbogbo ìgbà tọ́lọ́run ni ó ràn òun lọ́wọ́ ẹni yẹn ẹ máa ba lérí ẹ̀sìn ọlọ́run ọba ni àwọn ọdẹ bá ti bìlí pé àti kí n dọ́dọ̀ lágbájá ni mo tó lè rí nǹkan báyìí gbẹ ọwọ́ nǹkan báyìí ò ní ma lọ́bì ṣé tí mo ṣe mọ́ lọ́jọ́ orí mi yìí wallahi ìfọ́nbẹ̀ láìláìláìláìláìláwọ̀ àwọn ẹ̀sìn oríṣiríṣi tí ó ti kó yéèyàn pé òun lílọ́bì lọ́bí orí orí nkankan ẹni mọ́ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí wà nílé ìjòkó yìí ẹniyẹn parí kọ́ọ̀tù tán parí gbogbo àwọn kìnnì kọ́ọ̀tù kọ́ọ̀tù láńlá lẹ́niyẹn ṣe àjọ lọ́bì kí náà ni bí tá àjọ lọ́bì kárọ̀ lérí yẹn pé lágbájá kan ẹ pé ó mọ ẹnìkan yóò lè bá débì kan a ti jákulẹ̀ mẹ́ ajákulẹ̀ ni ẹni ń pè dára lójú wa ó sọ̀rọ̀ àmọ́ ọlọ́run ní pé ẹni yìí ó débẹ̀ ìrànlọ́wọ́ wàlúwàyẹ nìyẹn ń bẹ láyé òun ti sìn lọbị débẹ̀ kọ́ alọ́bì kankan ọlọ́bì tó kọ́ ajẹ́ pé àfà ni kọ̀ wá ní yé ike ọlọ́run ní mẹ́rin rẹ̀ gbogbo ayẹyẹ jó ní jó ní ní ìjọ amájẹ́kẹ́yìn ojú mẹ́rin kó tó bà bọ́lọ̀ ló lè ṣe nǹkan fún ọ kọ́dọ̀ ọmọ mi ọmọ mi ó ti fọkàn sí bàbá rẹ̀ tí bàbá yìí sàn àti tí ọmọ gbọ́n ti kò ní la lú tó lè gbọ́n ti wí bàbá yẹn ọmọ wa ti ti di ọ̀dà yóò ti máa yé tóbi tó ń sìn sí yìí áá kò ní dájú ń sìn mí sí yìí yóò ti máa tẹ̀lé lọ tó ló ti bìlí sí bàbá yìí lójú pé òun la lú láyé òun ọkàn jẹ́ńtẹ́dì ni òun lè rí ìsèpamọ́ láéláyé tó ló ti fọkàn sí pé bàbá yẹn ní ìjọ ọ̀la ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rí lónìí nìyẹn wọ́n ti fọkàn sí pé o ò lè dínkù ìṣẹ̀ báyìí àti kó ní ẹsẹ̀ wàlá aláwọn èèyàn àwọn èèyàn tí wọn ò ní ẹsẹ̀ ń bẹ̀ wọ́n ti ń gbé ipò tó dáa ṣé bínú àwọn iṣẹ́ tá a máa ń iṣẹ́ tó dáa nílẹ̀ yìí lọ́dọ̀ àwọn èèyàn ni pé ó ní èèyàn ó ń ṣiṣẹ́ airport èmi ti ní ọ̀rẹ́ tó fẹ́ ṣe airport rí ó ti ṣe statistics ọlọ sí Àbújá ó ti gba fọ́ọ̀mù lórí ó ti apply gbàtàwọn dé táwọn ti ń ṣe interview wọ́n sọ fáwọn pé gbogbo ẹ tó bá ní káàdì kó mú wá kí tó bá ní rẹ́pẹ́rẹ́ tó wá kọ́ bá rìfà rẹ̀ wá ní olùkálukú ní rìfà from kìnìkan rìfà from presidency rìfà from kìnìkan wọ́n sì gba gbogbo ẹjọ́ wọ́n gba gbogbo ẹ̀sẹ̀ wọn ní ẹ̀yìn yìí ń kọ́ wọn láwọn ní ẹ̀yìn kándídéètì ọlọ́run ọ̀rẹ́ mi olóhùn ni àwọn <laughs> kándídéètì ọlọ́run ní òkè ẹ̀yìn kándídéètì ọlọ́run ní ẹ̀yà ẹ̀jáde bọ́ta wọ́n ti lọ dà wọ́n bọ́ta olóhùn wa lọ sí mọ́tò wọn lọ́dẹ kírun òun kẹ́ á ah, òun ò lè padà lónìí ó tún jọ́ kejì wọn ní ìwọ̀n tó padà náà inú ọkàn ti di pé àwọn tí dùn báyìí ẹni wọn kẹjọ kó ti wọn lọ bá ní kí lóun wá kí ló ṣẹlẹ̀ náà tẹ̀ bí lára búlíọ̀ wọn bá sọ pé láti báyìí báyìí báyìí ah ní kí ló dé olóhùn wa ti báyìí nìkan kí ló wá ṣẹlẹ̀ wọn ah, ni ah, àkáyédèké <laughs> tó di áfírí ló bá tó padà bá wọn ní kọ́ọ̀tù olú síná òun ah olúwa láwọn ní ìjẹun tó ní sàtísítì gbogbo àwọn kándídéètì àwọn tó wà àwọn kò sẹ́ńtò sàtísítì nù wọn mú kándídéètì ọlọ́run wọ́n sọ̀rọ̀ àmú ẹ̀ ìbẹ̀mẹ̀tì kí ni ìṣòro kí ni ìṣòro so kó kálukú fọkàn sọ́dọ̀ ọlọ́run ọba òun ní ti pín ojú lórí ẹ̀sìn ọlọ́run ẹni tó bá ti ń fọkàn sáyé òun fọkàn sí èèyàn

أمين بك بقية اللهم انظر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم استقمنا على دينك اللهم اجعلنا مستقيمين على دينك يا رب العالمين اللهم قل مولاة أمورنا واجعل لهم الصالح يا رب العالمين اللهم اغفر لنا ذنوبنا واسرفنا في عمرنا وتوفنا مع الأبرار يا رب العالمين اللهم اكفر الموزع للمسجد اللهم ارحمه ونقه من الذنوب كما ينقى الثوب الابيض اللهم كن مع اسرته وتولى بحياته وزد في حسنه يا رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار